الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الفوائد أفاني إليني علي أتي أوان فاني تي أريمو ننو باب تاكا كين الأولى على كوكو حلم الرسول صلى الله عليه وسلم وصبره على قومه bá nàbì ti ní sùúrù tó sallallahu alayhi wa sallam tó sì ní farada kódà báwọn èèyàn rẹ̀ bá ń nílà ànábì ní sùúrù ànábì ní farada bá a bá gbàgbé nínú tí àlùfáà ń tọ́ka sí ń bì yìí wọn làwọn tí àwọn àhàdíìsì tá a kà níjẹta lánàá arákùnrin tí ọwọ́ aṣọ máa nẹ́bí lọ́rùn látẹ̀yìn sallallahu alaihi wasallam ó tún ṣe kí ló tún ṣe ó tún làákọ̀ máa lérí yá Muhammad kí lẹ́lẹ́kẹta tó ṣe ó sọ̀rọ̀ nǹkan tí ò dáa ni pé mọ́rùlì mẹ́màlì láhi lẹ́bí ẹ̀ǹdàkà owó ọlọ́run ti ń bẹ lọ́wọ́ rẹ bí mi náà mú tèmi ń bẹ ọ̀nà gbígbà téèyàn ń kárùn sóyàn wọ́n kò kú lówó ti ń bẹ lọ́wọ́ lábẹ́ àkóso rẹ bí mi náà mú tèmi ń o gbogbo mẹ́tẹ̀ẹ̀ta tó wá ṣe yìí kí lànàbí ẹ̀dá ló ń anasi ni fàbọ́hìkà ànábì bú ẹ̀rìn sọ̀dọ̀dọ̀ lẹ́yìn eléyìí nǹkan ànábì ni ẹ̀fún ni tó béèrè àpòwọ́ ọlọ́run ni lóòótọ́ àwa ká ní ẹ̀fún tiẹ̀ náà ń bẹ àpẹẹrẹ ńláńlá kan nù. àgbọ́jọ́ tí ya ńlá wa Aisha bí radiyallahu anha tó bí ànábì sallallahu alayhi wa sallam pé gbógun Uhud ti le tó ìjọ́jọ́ kan tó ń ń tún bẹ tẹ rántí tó le ànábì ní bẹ o sallallahu alaihi wasallam níbi òun lọ bá àwọn àjọ kan bóun ti wí wí wí wí tó wọn gbà ìlera wọn tó kó báwọn òun wá ń darí lọ ànábì ló wọn ọmọ ìgbà tóun dé kọrùnú àsàhàlì kódò wọn ọmọ ìbànújẹ́ tó bá bá àyàn téèyàn kan rìn lọ jẹ ọmọ náà ibi tí òun ń lọ kìí ṣe ìbànújẹ́ kékeré o wọ́n ti provoke anabi sallallahu alaihi wasallam dépò pé irú opportunity tá anabi rí ń jọ yìí báwa bá rí bó láti lò ó wọ́n bá yẹn nu jẹ́ ọkọ̀ nira bá kò fi màgbà tó débi tí anabi ju pé òun ọ̀ màgbà tó ń débẹ̀ sallallahu alaihi wasallam ọwọ́ àárí màláìka malakul jibal màláìkà tí olúwa fi sí ìkápá àwọn òkè ń sọ fún pé ọlọ́run ti rí gbogbo ń táwọn èèyàn yìí dánwò bọ́ ọ bá fẹ́ ká pa òkè ńláńlá méjì tí ń bẹ mọ́ká ká pa wọ́n pọ̀ sáàrin ẹ̀ ká wọn àwọn eléyìí ò wúlò ọ̀tá ọlọ́run làwọn eléyìí kila anabi efesi jona a anabi lè mi fẹ́ yín o èyí mo fẹ́ ni pé báwọn ọba gbà kí wọn ó bí àwọn tí ó gbà àwọn ọmọ ọmọ ọmọ àwọn ọmọ wọn àwọn ọmọ ọmọ wọn ìníran kan pé àwọn oníyà báwọn bàbá wọn ti yà yìí díẹ̀ nù nínú bá anabi ti rí o. sallallahu alaihi wasallam a sì rọra wa létí pé àwọn kan náà ti gbìyànjú wọ́n ti jọ ànábì káwọ ọmọ máa tanra wa kí ṣètò ni ọmọ máa tàn wá pé á ìbá ànábì ọlọ́run lòun lójú ọ̀rọ̀ ọ̀run fún bẹ́ẹ̀ àwọn tí ọjà ànábì ọlọ́run náà ní farada o àwọn náà kọ́ sí ànábì o sọlọ́gbọ́n wa òun ló fi yẹ káwa náà gbìyànjú gbogbo pòsíṣàn téèyàn bá wà ọ̀rọ̀ àwọn tí ó wà gọ̀ọ́sẹ̀ o ọ̀rẹ́ ni jẹ́ ó wà lójú ti sí ọ ọ̀rẹ́ ni ó sọ̀rọ̀ bínú sí ọ akéèyàn wá gbìyànjú kọjọ anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ara wọn tá a anabi lọ́nà yìí àfa àwọn wa létí ńlá wa létí ni wàá ti ka gbogbo ẹ o kí la Umar ibn Abdul Aziz ẹni wọn náà gbé lórí orílẹ̀-èdè tí ń ṣe inspection kiri ọwọ́ àtẹ ẹnìkan mẹ́lẹ̀ inú okùn bàrájẹ́ ọgbẹ́nu kí ló wí àhìmárún àǹtà kẹ́tẹ́kẹ́tẹ́ nìwọ ni tó ń tẹ̀yàn mẹ́lẹ̀ báyìí kí wọ́n wí fún kọ̀mándà yìí ṣe pèsè kẹ́tẹ́kẹ́tẹ́ ni kí ni wọ́n mọ̀rọ̀ èfèsì ń jọ náà bá gbàgbé onílàlà bó béèrè ni ìbéèrè ọ̀làjà lọ ṣé kẹ́tẹ́kẹ́tẹ́ ni mí ni èmi ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ o la no ana umaru ibn abdulaziz umaru ibn abdulaziz lèmi ń jẹ́ o ìgbà yìí lárakùnrin tó mọrú ọ̀ràn tí òun dá o àmọ́ kò torí ẹ̀ náà ṣe nǹkan kan jù báwọn lọ umaru bá tiẹ̀ lọ ni ọkàn béèrè béèrè lọ́wọ́ mi ni gbogbo àwọn eléyìí ẹ̀já wa náà gbìyànjú ẹ̀dínjẹ́ súnà nẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam is all encompassing gbogbo nǹkan ló kó sínú èèyàn jọ ànábì níbi ìwà yóò jọ ànábì níbi ọ̀rọ̀ yóò jọ ànábì níbi ìbáyàn lò yóò jọ ànábì níbi ìbáadá àdáwò tó dé ayé lónìí ni pé òǹkàlùkù kan lọ fi sẹ́gbẹ̀ẹ́ kan tọrọ lọ́rùn òun là fi máa tanra wa ńlẹ̀ yorùbá yìí wọ́n máa wá sọ pé broda kínní sista alámọ̀yìn áá wọ́n wà religious àmọ́ ìwà yìí náà níwà náà níwà ìwà yìí náà ló kù ṣá bàbá wọn bá débi ìwà ṣá àmọ́ bàbá jẹ pé ká ṣe ẹ̀sìn ọ̀dọ̀ ànábì tó náà ni bá ànábì jẹ níwà bẹ́ẹ̀ náà ló ṣe kíni bẹ́ẹ̀ náà lọ lẹ́sìn ẹjá gbìyànjú o lágbára wa bá ti mọ́ o hilmu rasuli sallallahu alayhi wa sallam wa sabruhu ala qawli athaniya afaalẹ́lẹ́kejì nínú àwọn àǹfààní tá a rí mú gbogbo àwọn àhàdíìsì ńláńlá àtàyà kùránì tá kà síwájú wọn náà وجوب اقتداء الدعاة به صلى الله عليه وسلم في الحلم wọ́sọ̀bìrì àlà àmàlànàs. bàbá wa ní kí gbogbo èèyàn jọ ànábì sallallahu alaihi wasallam tó sì yẹ kí gbogbo wọn jọ ànábì. kàtíkórì àwọn èèyàn kan bẹ dandan ni bàbá lọ yẹ káwọn kan jọ ànábì dandan ni káwọn kan jọ kínní wọn jọ ànábì òun làwọn tí ń ṣe sẹ́tà ànábì ṣe sallallahu alaihi wasallam iṣẹ́ wo làǹnábì ṣe wọ́n wá jíṣẹ́ ọlọ́run àwọn wo ní ń jíṣẹ́ ọlọ́run àwọn àfa dandan ni o bàbá tiẹ̀ ń pàrọwà sí gbogbo èèyàn àfa ni wùjúùbù wùjúùbù tìdá yìí àdùnàtì bíhi sallallahu alayhi wa sallam fil hilmi was-sabri ala adhan-nas dandan ni gbẹ́ni tó bá fẹ́ jíṣẹ́ ọlọ́run tó fẹ́ jọ ànábì tó ń jíṣẹ́ rẹ̀ náà sallallahu alayhi wa sallam àlùfáà ò gbọ́dọ̀ máa wùwà adìẹ dà lóògùn nù wọ́n fọ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣe lónìí kódà bá tún rẹni tí òun fẹ́ ju ànábi ó tún àìwọ́ lọ́gbà wọn ò jẹ́ dárú èyí ń wo mi kódà o kódà ẹjẹ́ àjọ ẹni tá à ń jíṣẹ́ rẹ o ó lè le gẹ́gẹ́ bí àdámẹ́lòmíì ọmọ ìgbìyànjú náà ni àdámọ́ ẹlòmíì ní ká búyàn àdámọ́ ẹlòmíì ní kéèyàn ó lè má yàn àmọ́ wàá wò pé mo fẹ́ jọ tani mo fẹ́ jọ ànábì sallallahu alaihi wasallam bọ́ọ̀bá ti ń gbìyànjú náà kọ́dà bó tí ì rí mú tán yányán ọlọ́run rání ẹ̀rẹ́ yọ máa fọ́n ládà àmọ́ kéèyàn mọ̀ pé ẹni tí ọba jí sí ànábì sallallahu alaihi wasallam ó jọ ànábì sallallahu alaihi wasallam bá a ti ń wélé iná kàwé ẹgbẹ́ kejì náà àti ká bá a padà máa kà á bàbá kìlọ̀ fáfáà káfọ́ ọjọ́ ànábì kọ́ lágbàmára àkákìlọ̀ fáwọn ọmọ kéwú àtẹni tí ń gbọ́ wá sí àfáà náà àkáwà náà mọ́ sùn wọn kàn gírí o àwọn sọ̀hábì ànábì èéfín ànábì ń ràn o sallallahu alaihi wasallam ọ̀yà wíyùn o arákùnrin tí ń faṣọ máa nẹ́bì lọ́rùn yìí ẹ rí i pé wọ́n júwe rẹ̀ ará abo wọn gbé àrò kò ní o kò sọ́kàn nínú sàábì ànẹ́bì tó ti mọ bá ànẹ́bì ti tó tí ó dẹ̀rú ẹ̀ wò ẹjá wa náà lo ẹ̀kọ́ pẹ̀lú àwọn àlùfáà ẹjá wa náà lo ẹ̀kọ́ pẹ̀lú àwọn tí ń jíṣẹ́ ọlọ́run àrò ọ̀nà tá a fi lu ẹ̀kọ́ pẹ̀lú wọn pọ̀ ọ̀kan tí mo rántí nísìnyí ni pé wọ́n yìí ṣe màláìka o màá sọ àfa lọ́wọ́ sọ lẹ́sẹ̀ àlùfẹ́ yìí ṣe kínní àfẹ́ yìí ṣe màláìka o àwọn náà lè ṣẹ lọ́hùn ntọ́lọ́hún sì fẹ́ lọ́dún èèyàn bọ́bá ti ṣẹ́ ẹni kó ṣe kínní kò tù bá kò ti tán náà nù à ń gbọ́ lọ́hùn ló ti tán ìwọ́n tiẹ̀ àwa máa lọ wú késẹ́tì àfọ ogún ọdún fídíò rẹ̀ ọdún mẹ́wàá ẹ̀gbọ́n o ẹ̀gbọ́n ẹ̀gbọ́n tí wọ́n wíyàn yín o ẹ̀yin náà parán wọn náà ó jì í bàbá bẹ́ran wí kásẹ̀ kínní kà bẹ́ran àwọn àfẹ́yìsẹ màláìka gbogbo àfáà tí ẹ bá ti ṣe pé ní ẹ̀ńsẹ̀ tó ń ṣe ń ṣe àyà gbangba àti kéyìn náà fún ayé yìí la yuhibbu Allahu al-jahra bis-su ọlọ́run ló ń tó wọn fẹ́ òun ní kéèyàn ó ṣe kíni máa ń ṣàyà gbangba ṣiṣẹ́ bú a máa máa ṣe ṣiṣẹ́ léyìí ni yóò wáyé lọ́dọ̀ àfáà náà o bá wa wáyé ká má wàá sọ di tójú òrírí àrò ọ̀nà tí a fi lo ẹ̀kọ́ pẹ̀lú àwọn tí ń jíṣẹ́ ọlọ́run bàbá ti kìlọ̀ fáwọn pé kí wọ́n ju ànábì àwọn táwọn gbọ́rọ̀ ọlọ́run lẹ́nu wọn náà jáwa náà jọ kíni kájú àwọn ọmọ kéwà nábì sallallahu alaihi wasallam nínú ìròyìn àwọn sọ̀hábì ànábì sallallahu alaihi wasallam ẹnìkan ní níjọ́ tóun wọlé tóun bá ànábì lọ́dọ̀ àwọn àtàwọn sọ̀hábì tí wọ́n bẹ lọ́dọ̀ ẹ̀ òní laqad dakhaltu ala al-muluk òní mo ti wọ pálásìsì àwọn ọba rí ti lọ pálásì ọba báyìí mo rí bí wọ́n ti ṣe fún mo lọ pálásì ọba báyìí mo rí bí wọ́n ti ń ṣe fún ó ní wàlọ́ọ̀ì èmi ò rí rí ẹnìkan táwọn èèyàn rẹ̀ ń pánlé bí wọ́n ti ń pán báwọn sọ abẹ́ ànábì ti ń pánlé mo ti rìn kiri ilé àwọn ọba àwọn ọlọ́lá tó pé ẹnìkan làwọn sọ̀hábẹ́ rẹ̀ àwọn èèyàn rẹ̀ àwọn ọmọ akéwù rẹ̀ ni wọ́n wá mọ iyì rẹ̀ ni wọ́n mọ ẹ̀tọ́ rẹ̀ ju ànábì lọ òun ò rí rí sallallahu alaihi wasallam tó wà dàpọ̀ eléyìí náà ẹ̀já wa náà ò ẹ̀já wa náà mú lẹ́kọ̀ọ́ o báwọn àlùfáà bá bá pààrọ̀ wá sí wọn káwọn ọ̀dọ́ ànábì ká pààrọ̀ wá sáwà tí à ń sí àwọn ọmọ kéwú náà káwa náà ju àwọn ọmọ kéwú anabi sọlọ sọlọ ìbẹ̀lẹ̀rẹ̀ gbogbo wáwà ọ̀pọ̀lọmọsáàjá àjọ jèrè láyé àti ní alìkòyàmà Eh, òní yìí òun ni ọjọ́ kejì oṣù ṣàbán ìyẹn ni pé lónìí tá à ń sọ̀rọ̀ yìí oṣù oṣù kan díjọ́ kan làwẹ̀ Ramadan kú ọlọmọsáàjọ bá wa dáadáa o ẹ̀rí bí ṣàbán bá ti wọlé báyìí eh, ìyá ńlá wa Aisha lẹ́ẹ̀kan sí radiyallahu anha ó lè mi oṣù kan tá à nẹ́bí máa gbáwẹ̀ tí ó fẹ́ tóbi rọmọdọ́nà àfoṣù ṣàbánu yìí o oṣù ṣàbánu òun là nàbì máa gbáwẹ̀ jù àmọ́ kìí gbà pé o òun là fi ní ìyáńlá wa Aisha ní bíi chikini bíi ti rọmọdọ́nà àmọ́ kò tó rọmọdọ́nà òun ló fi jọ jẹ́ pé àwọn aláàdọ́run ò sínú súnà nàbì o sallallahu alaihi wasallam ẹ̀já ṣe ìtọ́ba lánàá nàbì mú bó ti pọ̀ tó kọ́ mátà bó ti bá lànà tọ́lọ́run fi rán ànábì mú ló ṣe pàtàkì bí wọn bá ṣiṣẹ́ tó pọ̀ tí ó tẹ̀lé kò tẹ̀lé guideline ẹni tí wọ́n gbéwèé ìdánwò fún ọmọ iléèwé wọ́n ní eléyìí o kò tíìkì rẹ̀ ní o ń bá ń kùn wọ́n ní ọmú kan bẹ́ẹ̀ olóhùn ọmú jù kan lọ ọwà ọwà àbí wọ́n ní nílé ìwé wọ́n ní kọ́ answer question one and two other questions èyí tí ó yẹ èèyàn ọmọ ilé ìwé nu o ọwà lóun ọ̀ like question one question two three four òun sì mọ̀ dáadáa bó ti dọnu ọkàn jọ bí ẹ̀rín ni kìí ṣe bí yẹn bá ṣe wàhálà ara rẹ̀ tó ń bí ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ wọn ò gbàgbọ́ yé kínní yìí ká sì má lo agídí kò sí ní tí wíwà lára rẹ fífi ibi para rẹ kò sí ní tó fẹ́ ṣe bọ́lọ̀ ẹnu wọn bá iṣẹ́ díẹ̀ kò lè ṣiṣẹ́ díẹ̀ bó bá ti jẹ́ pé bànẹ́bí ti ṣe kíni kò ti ṣe bó sì ṣe púpọ̀ náà ọba ànẹ́bí wájú ni àtẹni ó ṣe díẹ̀ ẹni ó ṣe púpọ̀ aláì ọba nàbí wájú ni o sọlọ ọsẹ àmẹjá gbìyànjú ẹnu ọba tọlọ ń bá yọ̀ǹda fún wa láti ṣe ẹjọ́ jẹ́ pé èdè bá nàbí ti ṣe é kàmẹjọ kọjá abẹ o kíkọjá abẹ o pé wa o kódà o torí náà arara wa létí ṣàbánu di méjì ní òní èèyàn bá ní ààyè gbà nù ṣàbánu yìí má gba gbogbo ẹ o ànábì náà ló wí bẹ́ẹ̀ o sallallahu alayhi wa sallam ara tí ó tún yẹ ká máa rárá wa létí rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí experience wa lọ́dọọdún kọ́ńkàlùkọ́ bẹ̀rẹ̀ sí rántí kó bí àwọn ará ilé rẹ̀ kó bí àwọn ìyàwó rẹ̀ kó bí àwọn ọmọ rẹ̀ pàtàkì jùlọ àwọn ọmọ obìnrin tí wọ́n bá ti dàgbà pé a ṣe ààwẹ̀ mélòó lọ jẹ lẹ́sìn o torí gẹ́gẹ́ bá a ti mọ̀ pé ẹ̀dá obìnrin ó ṣeé ṣe kí wọ́n má lè gba àwẹ̀ pé mo ní from experience kò fẹ́ẹ̀ sí ọdún báwẹ̀ bá wá ku ọjọ́ méjì ọjọ́ mẹ́ta lẹ́lòmíì ọ̀sẹ̀sẹ̀ máa pe àfa wọ́n máa pè mí náà ẹ̀dá kan sars gbogbo ni ó ṣe ṣe oúnjẹ àwẹ̀ gbàwẹ̀ márùn-ún rọmọdọ́nà sí kọ̀túnla ṣé ọ̀ọ́dọ́gbù ọjọ́ ni kò pọ́síbù àmẹ́jà mọ wa o wọn ni mo fi ní kí ọkọ ìyàwó pe àwọn ìyàwó rẹ̀ kó bí wọn o bàbá bí àwọn ọmọ rẹ̀ obìnrin tó ti dàgbà tó tó àwẹ̀ gbà o wá Ramadan mi lọ fẹ́ wọlé yìí o èyí tó jẹ lẹ́sìn so ti san o ọ̀dà o ìnù tó yẹ ká máa fi palẹ̀ máa Ramadan ni bàbá ti ń palẹ̀ mọ́ ara gbà ara wo ara olùbọ́ ara ẹ̀wà. E, ẹ̀já mọ̀ pé torí gbèsè rọmọdọ́nà mìíràn ti tẹ̀sìn kọ́ bá kí tọdún yẹ ọba lọ́rùn yàn kèsè ń tọ́da o ìyá Aisha bákan náà rọbí Ọlọ́run àná ẹ̀rí àti dákọ̀ ìyá ńlá wa Aisha tẹ́ mi lólónìí lónìí nìkan orí tí ìyá Aisha ṣe fún wa ni ògbón tí ń wí láàárọ̀ yìí nísìn ẹ̀rí bóun là ń mẹ́ńṣán torí òun ló já mọ̀ ọ́ òun náà ló tún já mọ̀ pé òun máa jẹ àwẹ̀ o gẹ́gẹ́ bí obìnrin o òun ṣe háìbọ̀ tí ò ní fún un láǹfààní àti gba àwẹ̀ rọmọdọ́nà pé òun yìí sì rí san gbà míì àfinú kíni àfinú ṣàbán àmọ́ kí n kọjá ṣàbán èyí ló jẹ́ àmọ́ pé kọ̀dá káàwẹ̀ ìgbésẹ̀ àwẹ̀ tọdún tọlọ kí tọdún yẹn ọba lọ́rùn yẹn bẹ́ẹ̀ ọba wà kí á bí mo ti wí tọ́wọ́ á ku ọ̀túnla wàá ku ọ̀la òun làwọn ṣẹ̀ṣẹ̀ ń béèrè ẹ̀ẹ́dàkùn ọjà àwẹ̀ márùn-ún ọjà àwẹ̀ mẹ́fà carelessness wọ́n ń pè yí wọn kò sì dáa bá a ti ń mójútọ́rọ̀ ayé wa wọn ẹ̀yà mójútọ́rọ̀ alìkìyàmà alìkìyàmà ṣe pàtàkì ju ayé yìí lọ o àtàyàtọ̀ ọlọ́njẹ́ ọ̀rọ̀ fún wa o hada wallahu alam wa sallallahu wa sallim wa barik ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi